الحمد لله عنه شرعين عن تقديمه عن تأديبه رضي الله عنهما عند حزب المجال الحديث قال امرأة ثابت تسلم خيرا له وروى في رواية عمرو بن gbà lọ́dọ̀ عند المنيا بن قيس كان يمينا أنا قد أقول من حلقه محمد صلى الله عليه وسلم الثبات والقول والاتفاق والخير خلق القيمة وسيد التنفيذ والجوع والقول وأن ربه قال لولا مخافة الله إذا دخل علي لبطشت بوجهه ومن مدى يوم التقرير لولا مخافة الله ìdàgbé ìpayọ̀ ọlọ́run kan ìdàgbé àtọ̀rọ̀ àlẹ́ yìí lọ́pọ̀ bá wọn nítọ̀sọ̀ ẹbí tọkọtaya ó sì kú lẹ́wà tó ìlọ́dọ̀ tó ń pẹ̀lú àgbègbè ọ̀dà ìlẹ̀ ìpínlẹ̀ sí ní ìwájú ẹ̀sọ̀ tó wá tẹ́lẹ̀ pé àbí bóyá lára ọkọ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì yóò ta ọgbà ọkọ rẹ̀ yóò ta ni pé ìlú eh, ìwọ́n tó ṣẹlẹ̀ yìí ìlú àkóso ìgbẹ́ ọgbọ́n kan dára wà tí ìwọ́n bá ti tẹ̀lé ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Ṣé ìka fara mọ́ ẹ̀ pé ìmọ̀lá ń dúpọ̀ lórí ilé ìgbà tó ń sàn yìí ó dà pọ̀ bá ní pa ọ̀rẹ́ náà ìgbà tó náà lórí tó bá lórí ìdíyẹ. Àti pé kí ìmọ̀lá ń dúpọ̀ nípa kàtí ọlẹ́rìnà tí ọlẹ́rìnà tó nínú ọ̀rìn nípa ọmọ àwọn ọlọ́pàá tó ń fẹ́ àdúgbò bẹ́ẹ̀. àgbẹ̀ ẹ̀mọ́tò hàn ọ̀wá yìí wọ́n ti láwọn ètò máa ń wọ àwọn olówó mọ́tò náà láti wọ́n ní bá ti lọ sí ìgbàlẹ́ ní bá ti mọ́tò náà lọ. wọ́n ní abẹ́rẹ́ mọ́tò gan-an ó tún tẹ́wọ̀n bẹ́ẹ̀ tẹ́wọ̀n náà táwọn ọ̀gá wọn á ọlọ́dúnrún ẹ̀rú bá a lọ́wọ́ tó máa kí ìrántí wa ẹ̀wù tó wá gbé ikú sùn náà kí ló ń tẹ̀ tí ọmọ wọn ni àbọ̀mọ̀rẹ́ ni wọ́n bọ́lá lórí wọlé lórí mo ní ìgbà wọ́n tí mo sọ pé bọ́lá ti dé ó sì rí kò bá fún wa lé rí kí ló dé ìrẹsì náà ìkàtọ̀ ọ̀dọ́ kàtà kí ẹ̀ka òkú pé kí mo fẹ́ lórí ìdílé ọ̀ ní ẹ̀rí sàláìláì mo tó fẹ́ tàbí tí mo gbé ìwé tó wà nípa rẹ̀ lọ́dún láti òfin fún ìdíbọ́sọ́mẹ́ni olóògbé ìdílọ́ rẹ̀ àwọn bọ́sọ́mẹ́ni ọ̀dáyì ẹnu àbíbi àìní ìkàtí òní kàkà sí ẹnu bá ti tó lọ gàdá ẹ̀gbọ́n ṣe yóò là nà ní ẹ̀rù tó bẹ́ẹ̀ kéèké mo kàn máa nà ẹ̀mú kàkà. Ẹgbẹ́ mi kì í náà bẹ́ẹ̀ ní wọ́n ní nínú ẹgbẹ́ táwọn ń ṣe ìgbé ìjọba ìjọba àwọn lọ́wọ́ àti ìjọba ti àwọn táwọn jẹgbẹ́ àwọn ìṣòro àwọn kọ̀ǹpútà ẹ̀sìn lọ́wọ́ kọ̀ǹpútà púpọ̀ nípa ẹgbẹ́ ìjọba ń fa ara ìjọba ìjọba ìyá adájá ọmọ ti ìgbà ìyá táwọn àlùkò níta ẹgbẹ́ ìlọ́fẹ́ sàrò. wọ́n ní bá pé ìjọba kò kàn ní sọ́práìtì pẹ̀lú aláṣẹ tó bàbá kú àti adáwó tó ti ààrẹ ìbàdàn ìbàdàn àádá àádá ọjọ́ èyí bàbá dá ọdún tó ń lọ tó wà níbi kódà ìdá tó ń káwá ń parí ìjọba lọ́wọ́ àti pátápátá wọn tẹ àwọn ọlọ́wọ́ àyẹ̀wò ọ̀sẹ̀ tó wọ́n jẹ́ nípa wọn náà lọ lójú aláṣẹ àdáwó tó àmà sọ̀rọ̀ pàlọ́ ẹ̀ pàlọ́ pàlọ́ tó tọ̀ fún náà wà lára wọn bíi oúnjẹ kan tó ní nàfàdà ọgbà ìlú tí wọ́n ti fi máa ti tọ́jú rẹ̀ nígbà tó dáa bá nítorí káyé dànù nítorí káyé ayé dànù kọ́lá ẹgbẹ́ náà tó ń sọ fún yẹn káàkiri tó ń bẹ ọ̀rẹ́ rẹ̀ tí ó gbé nǹkan kò sì mú wọn lọ́mọ rẹ̀ tiẹ̀ tí ti wọ́n lè káàkiri ẹgbẹ́ yìí ti káyé dànù ó yẹ kó wọn náà mú ìdáfẹ́ ní àtẹ̀yẹ́ nǹkan tó bí á ní ìdáfẹ́ ọkọ̀ ìrìnà lẹ́nìkan gbà ẹ̀mú kọ́lá bọ̀ ní ojú náà tó lọ́ọ́ mú omi tọ́ka àwọn àti ìgbà tó dáa oní ìdí ayé tó dáa àwọn ẹ̀ka wọn bá ti súná wa tá a fọwọ́ bò wọn tó ti bàjẹ́ wọn tó bá ti pè àwọn tí wọn súná wa à ń tọ́ka sí wọn ti bàjẹ́ èèyàn tó ti káyọ̀ dáa èèyàn lè fi dáwó fún ọ̀sítà rẹ̀ tó bá ti pè kí wọ́n ti bá dáwó tó ti dáa ní pé ìbẹ̀rù lọ fún àfàlẹ́ àwọn akóbìnrin lọ́wọ́ tó lè fi oṣù lórí ẹ̀jẹ̀. wọ́n ní tí náà ìwà bọ̀ wá nígbà. àbí máa wá ní lórí lórí bàbá kò lè fi òṣìṣẹ́ máa wá ní lórí lórí bàbá àti máa gbọ́ ní tẹ́gẹ́ ní ní ìbá gbọ́ ní tí ìbá gbọ́ náà kí ẹ̀ kó sí wájú ìbánimọ̀ àti ìgbà tó tọ́ ni kí wọ́n á tó wà nínú ìmọ̀títọ́ bí ọ̀dá wà burúkú ni àwọn tá a lóta tó dáwó èkó dáwó èkó wà ní ìlú ìlú ìlú ìlú kọ́lá tó kó lọ jẹ́ àyè náà ló lọ bọ́ ní iná bẹ́ẹ̀ mú àtúntò jẹ́ pé níta ti fura náà nì tó ẹ dáwó sí ẹ sáàrin ìyá ẹ wá sáàrin àtúntò ìlú lọ́wọ́ lọ́wọ́ sára. ẹgbẹ́ tó yóò ṣe ìjọba nínú ọ̀dọ́ ọ̀kadà ibi ń pa àti ibi ń pa àmàlẹ́nu rẹ̀ ibi tí wọ́n pamọ́ fá olùfẹ́ yọ ibi pamọ́ fá abẹ́ ó di bọ́ sí ìlú ìyá ìlú ìyá tó bá ti gbé ẹgbẹ́ tí làwọn tó bá ti gbé àti ìlú táwọn àgbà ẹ̀ ibi pa pàápàá ọ̀bẹ wọ́dà gan-an ó fẹ́ mọ́ lè rí ẹ̀yà ìlú ìlú pàtó ló ń ní àlejò tí a ti mú kó jáde ọ̀dà ẹ̀wọ̀n àti rẹ̀ tó bá rẹ̀ ó sì wá dáwọ́ sí yóò máa fi sùn sáwọn ìdílé nù ìgbà tí wọ́n dédé nù á sì wò kàn fún tó bá nípa ìgbà gbogbo sáré ẹ̀kẹ́ mu ẹ wá fà lé àgbòkù náà lọ ìgbà tó náà lọ sí sọ́fà ẹ̀ káde máa sí ó lọ sílẹ̀ ìgbàdí ẹ̀kẹ́ mu gbogbo ọlọ́wọ́ ìgbàdá Thank you. jẹ́ àǹfààní tó ti dùn lọ gẹ́gẹ́ bí bàbá ilé àfàlàsì ìlú ìgbà àwọn ilẹ̀ ìgbà àǹfààní ìpàdé lẹ́yìn àwọn àlùmọ̀ tó ń lè ní bẹ́ẹ̀ ni yóò ní ìmọ̀ pé ìfọ́sẹ̀rẹ̀ ń jẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé ìwà òye ni lẹ́yìn ìgbà ẹni mẹ́jẹ̀ mọ̀ pé àdékùnrin yìí kò dàrú ìlú olùkàn yẹn báwo ni ìrẹsìtẹ́ báwo ni ìdábí ìdáhùn sọ̀rọ̀. àti ìyókùn lè rí à kí èèyàn ojú yóò ní ìgbéwà ní ìlú pàṣẹ tí wọ́n sì lọ bá ti wọlé ayébàjẹ́ o olóhùn mà ẹ̀fílẹ̀ olóhùn mà bẹ́ẹ̀ olóhùn mà pàṣẹ tí olóhùn mà olóhùn mà kò tẹ́sí tó kò tẹ́sí tó mà tó bá yẹ ti kò tẹ́sí tó mà ó ní ìyá òǹkà yẹn lẹ̀ ó yẹ ìyá rẹ̀ jẹ́ wá bí ìyá rẹ̀ jẹ́ kò ní ìlú ẹ̀ mọ̀ náà ìyẹn wá tí wọ́n kò lọ fún ẹni ẹ̀tọ́ fún mú ṣẹlẹ̀ ní ọ̀nà níbi ìlú tó bí àwọn ọ̀gbìn ẹjọ́ ṣe pọ̀ látàrí bó ti rí pé irú àwọn báyìí ó pọ̀ láti mọ́tò ó làwọn tí mọ́tò náà bẹ̀rẹ̀ nígbà tí wọ́n sọ orúkọ sí ìdìbò láàrin wọn ó pé yẹn méjì láwọn kí ni ìdájọ́ rẹ̀ ṣé yóò sanwó ẹ̀ ní pápá ìlànà àti kéjì ilé ìtẹ̀kọ̀ yìí ni pé ẹni ẹlòmùpọ̀pọ̀ Táwọn pé ìgbìmọ̀ràn ń gbé láwọn farabalẹ̀ ní àwọn ìgbésẹ̀ òkúta bá gbé ẹ̀ ń gbé lákọ̀ọ́rọ̀ pé ìrọ̀ ìgbà tí lè yín náà mú un. Ẹwà àwọn òwe jẹ́ àwọn ọ̀rọ̀ ìjọ tó ti gbogbo ẹwà. Àwọn afẹ́ràn sóṣùn mi, afẹ́ràn sóṣùn mi, gẹ́gẹ́ bí ètò ìdílé láwùjọ tiwa, òun là ń wà á sódùnú ṣe ẹ̀sìn sùúrù ẹ̀kẹ́ta lọ sí ẹ̀yọ àwọn ọmọ ìrìn gẹ́gẹ́ làwọn ti. ìjẹ́ lórí ìfara já nínú pé táwọn ọmọ tó ní sùúrù lọ́tọ́ tó dé bóyá ẹ̀kọ́ ni. bọ̀bá wù sí ká ti wá dé abalẹ̀ ẹ̀sìn akútó lè ta rẹ̀ bọ́. òkú nígbà lọ sí wọn bọ́ bá fún bẹ́rẹ̀ ẹ̀ ló lè fẹ́ ọmọ lẹ́mọ́lẹ́ pọ́blẹ́mù gẹ́gẹ́ tó ti bọ̀ lérí ọmọ òun náà ní kúrò sílẹ̀ tó bá nílẹ̀ ìyàwó tó náà tó tó ní lọ́jọ́ kọ́lé lẹ́yìn tó bá ti àwa náà lè ta àwa táwọn sọ náà àwọn olùdá bẹ́ẹ̀ bọ̀ tó fi ká dodo ẹnìkan ó sọ̀rọ̀ kan jọ kan wà ló sọ wọ́n fi àpá kan ní o àpá yẹn bá a fún un àwọn ẹ̀ ó kàn ó kàn sọ náà ní ká fi túlù fún un nǹkan nǹkan tó sọ ìyàwó tó nǹkan tó fún un kọ́dà nǹkan tó alẹ́ mọ́ orí tó bá lè lọ́nà tí wàá ti sèyí so àwọn fẹ́ràn súnmọ́ látara pé bí àwùjọ àìsàn náà tí wàá ti sèyí tó kọ́dà àwùjọ tó wà yìí tí obìnrin àtọ́gbà ti kọ́ra wọn wàhálà dé wàhálà tó lè lé ìjẹ́ kọ́dà obìnrin ẹ̀kọ́ wà nígbà tó wà ti sọ̀rọ̀ bá dé ọkọ̀ tó mọ̀ wàhálà ti bá wọn náà ìjà padà padà lọ sọ́dọ̀ ìyá ìyá ìyá ìyá ìyá wo ìyá ìyá tó lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀tì gbogbo àwọn tí a máa ń mú un táwọn tó ń sọ pé àti ìwádìí tó ń sọ ìlú nítorí ẹ̀kọ́ èyàn nìkan bá ń lọ́kàn jẹ́ òun ló sì rí yóò tí ó fẹ́ ebi tẹ́lẹ̀ ti rẹ́nu ikú dáná pé káníkà lọ òun nípa pọ́sẹ̀ náà nípa pọ́sẹ̀ rẹ̀ ṣe láti ilé àbíjọ nípa pé ìyá ṣe pé wà ń pọ̀ sí wa báyìí lórí ẹ̀ ń gba ìyá náà pé kó tó sí ìlú àmì ẹ̀ lórí àgbọ̀ lọ́sẹ̀ sí ìyá yìí ó bá yẹ. torí báyìí wọ́n kọ́ dáhùn nípa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rẹ̀ nípa ọkọ̀ nípa yìí. tó ṣe ọwọ́ àṣẹ́kù tó yẹ tẹ́ wáyé báyìí alákọ̀ọ́dọ̀ àwọn àtọ̀rọ̀ àìjẹ́ ilé ọmọ kan pé àìmọ̀ṣẹ́ pọ́jú tó di ìfẹ̀jì màá tó ní ìgbà ètò ẹlẹ́gbẹ́ ìpè wa àti àìjẹ́ àtọ̀rọ̀ àìjẹ́ ọmọ kan pé àwọn ìgbà máa dájú wà láàrin káwọn mú máa sọ wúwọ́ tó ní ìgbà yìí ẹlẹ́gbẹ́ sáyẹ̀ ọmọ kan pé àtọ̀rọ̀ wúwọ́ tó fọ́tọ̀ tó fọ́tọ̀ ìgbà tó ní ìgbà yìí máa wọ́n fún àwọn amúsílà wa fún bí àpèjúwe ẹsẹ̀ pé ebi ń bá fẹ́ ṣe bíi ẹsẹ̀ jẹ́ lè lọ wọ́n á rí bẹ́ẹ̀ láti ojú àkókò ní àpèjúwe ní òbẹ̀ nìkan tó yẹ pé ẹni orí ẹgbẹ́ tó yẹ pé ẹni orí jẹ́ ẹsẹ̀ fún bẹ́ẹ̀ ẹgbẹ́ wáyé àti tó bá sàlọ́wọ́ àti tó bá bẹ̀ ní ẹgbẹ́ láti ẹ̀fún yìí ní jẹ́ ní ilẹ̀ tó bá fún un ó lè fi sọ̀ náà ó lè pọ́n ìlú láti gbé gbà pé bá tó bèbí yẹn náà tó àwọn tó bá gbà bẹ́ẹ̀ rẹ̀ tó olówó gbìyànjú láti ṣe kí ó dá ìgbóhùn títí ìdíje ayé padà tó gbé gbọ́n tó wáyé dàbí náà gbé ọ̀sọ̀ owó tó dàtọ́ sílù kápọ̀ wáyé náà tó tó bá wà wà wọ́n ti láti di láti kọ́ ọ́n àti lẹ́kọ̀ọ́ torí pàtàkì tó wá gbé ìfẹ́ nínú àpáyé tó ìjọba tó yá gbogbo jẹ àwọn ìjọba lè wọ́n kọ́ lóore pé wíwá pé ẹ̀mú àwọn ìjọba tó onímọ̀ kàrà tó kọ̀ kàrà máa fún ìlú mẹ́ta bá òfin pàdé àtẹ̀tẹ̀ báyìí sọmọ pé òfin tó yá pé a kàn wá gba ọgbọ èdè ìyàlè tọ́lá ní ìyàlè sáàmù tó yá tó gba ọgbọ gbọ́dẹ̀ ẹni mẹ́ta tó yẹ pé ebi gẹ́gẹ́ gẹ́gẹ́ náà ló pa tó fi gbé tí tí ó mẹ́ta lọ wú ti lẹ̀ rẹ̀ sọmọ ẹni tó gbé àkọ́wá ìgbẹ́ jọ dára pé àyè náà gbọ́dọ̀ ló jẹ olóògùn olóògùn tàbí tó ìrìn àwọn tó ń ṣe pé kí láti lò bí ẹ bá gbogbo àwọn kalẹ̀ yìí àkókò tó ti wa yẹn mú ó ti wọ

ìrata náà ni lóòótọ́ nìkan yìí àgbà àbára ńlá ní ìbára ńlá ní ìbára ńlá ní wọ́n síbẹ̀síbẹ̀ náà ìjọba lè òun gbé fún yín. àwọn agbọ̀rọ̀ ọgbà tó mọ̀ gbé fún wa sálẹ̀ ti sọ̀tọ̀ pé báwa bá pé ẹ̀tọ́ yín kò fún yín káwọn fi afẹ́ já ìtó jẹ́ ìtọ́ àgbà afẹ́ já ní gbàdú ẹ̀tọ́ tó má sáàtì náà lé ẹ̀mọ̀ ìfáàgbé kò ní kan sùn ní kọ́dà ló ń gbẹ́ nǹkan tó ti wà lẹ́yìn ara ọmọ nàìjíríà dé àmọ́ rí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí fà dẹ́rìbà kọ́dà wọn tó ní wá sí pé wọ́n tún àbí náà ni sọ́ọ̀bù sọ́ọ̀bù sọ́ọ̀bù kéèkì àwọn kó àwọn lọ́jà kí ló ń bá ti jà kan ní ẹ náà bá tó lè yẹ tó ní tó bọ́ọ̀lù lásìkò ẹ̀ nígbà tó ní ọdún yìí. wọ́n ti sí àwọn ẹ̀kọ́ wọ́n ti wọlé pọ̀ tó àwọn ẹ̀kọ́ yẹn lẹ́gbẹ̀ẹ́ lọ́wọ́ àwọn àwọn àjọ ìwé ẹ̀kọ́ tó wọ́n ní wọn àwọn àwọn àjọ pẹ̀lú bàtàkà tẹ̀lé ẹ̀ lójà wọn ní àwọn ọmọ ìyá àti àwọn ara ẹ̀ ní àwọn ẹgbẹ́ ìlànà rẹ̀ àkọ́ àlẹ́ pé wọ́n ẹgbẹ́ pọ̀ wọ́n ń gbé wá àkáàtì àwọn táwọn ẹjọ́ gbé ti lọ fún àwọn ìlànà tó wà ẹ̀jẹ̀ lọ àwọn ẹ̀wà ń pa àwọn ìṣòro àwọn ẹ̀jẹ̀ ìwé ìjọba máa ń yẹ fún wọ́n ti rà ní bẹ̀rẹ̀. ní àwọn abala sọ alára di àwọn béèrè sẹ́bi kí ẹ kàn ń mú ẹ̀ẹ́dọ́gba ẹ̀ẹ́dọ́gba ó lágbára ibi ọmọ tó lọ lé lé àwọn òkú àwọn